ẹ̀yin èèyàn lè ṣe ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ láàrin àǹtí wa hem àti olórí Tèmítọ́pẹ́ hmm, èyí tó lágbára o ẹ jẹ́ ká jọ gbọ́ bí a ṣe gbọ́ o wọ́n ní àǹtí wa hem wọ́n ní wọ́n gbọ́ nígbà tí olórí Tèmítọ́pẹ́ ń sọ wípé àǹtí wa hem àti olórí r ó ní wọ́n fà á tí omi tó fi gbẹ nínú ìkòkò èyí tí kábíyèsí fi máa ń dáná bí a ṣe gbọ́ nìyẹn wọ́n ní ìgbà tí olórí Tèmítọ́pẹ́ tú àṣírí wọ́n ní àǹtí Wáyẹ́m wọ́n ní wọ́n sọ̀rọ̀ wọ́n ní títí òru wọ́n ní àǹtí Wáyẹ́m ro ọ̀rọ̀ yẹn nínú ń bí wọn wọ́n nígbà tí àǹtí Wáyẹ́m jí wọ́n ní wọ́n gba ọ̀dọ̀ olórí Tèmítọ́pẹ́ lọ ó lọ ń gbálẹ̀kùn olórí Tèmítọ́pẹ́ wọ́n ní unfortunately olórí Tèmítọ́pẹ́ ò sí nínú ilé wọ́n ló lọ ṣe prayer wọ́n nígbà tí olórí tèmítọ́pẹ́ dé wọ́n ló lọ àtàkù olórí tèmítọ́pẹ́ pé èèyàn burúkú lórí olórí tèmítọ́pẹ́ pé kí ni òun gbọ́ tó ń sọ yìí pé àwọn làwọn jẹ́ kí omi gbẹ nínú ìkòkò èyí tí kábíyèsí fi ń jẹun wọ́n ní bó ṣe bèrè wòtòwòtò nìyẹn wọ́n ló ní alábòsí ni olórí tèmítọ́pẹ́ wọ́n ló ṣàbèrè ẹjọ́ wọ́n nígbà tí olórí tèmítọ́pẹ́ bẹ̀rẹ̀ sí dá lóhùn tó get olórí tèmítọ́pẹ́ angry wọ́n ní ìyẹn náà bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀yẹn náà ń fún ní wòtòwòtò wọ́n ní bó ṣe sọ nìyẹn wípé olórí tòmí tọ́pẹ́ alábòsí ni wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace pé olórí tòmí tọ́pẹ́ ló ń sọ wípé olórí tòmí tọ́pẹ́ ń pretend fún kábíyèsí bí ìgbà tó yẹ pé ó nífẹ̀ẹ́ Queen Naomi ní pé irọ́ ló ń pa wípé kò nífẹ̀ẹ́ Queen Naomi wípé kí kábíyèsí wèé pé gbogbo ọ̀rọ̀ tí kábíyèsí máa ń sọ fún olórí tèmítọ́pẹ́ wípé báwo làwọn ṣe máa ń gbọ́ wípé ṣe bí olórí tèmítọ́pẹ́ ló wá máa ń gbé sọ fáwọn ẹ̀yin ẹ̀yin ọlẹ́ ẹ jẹ́ ká jọ wọ inú gist tèmi. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ Adúpẹ́ Atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe comment, tẹ̀ like, tẹ̀ share. Adupe, adupe, ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni Mashola kò padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn lè tẹ́ ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ̀ máa rí à ń sọ Yorùbá lórí channel yìí ní nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́pọ̀ òjọ̀kan lórí channel yẹn kàn sí wa ní Mashola TV ọlọ́run elédùnmarè á yín sókè o ọlọ́run elédùnmarè á gbogbo yín lọ́wọ́ o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí ẹ̀yin náà mọ sítórì yẹn tí kábíyèsí sẹ́ǹdì owó sí Queen Naomi nígbà tó ń lọ sí eh, Singapore tí wọ́n ní wọ́n ní ten thousand dollars láti fi ran ministry wọn lọ́wọ́ wọ́n ní bí ọ̀rọ̀ yẹn ṣe lù síta nìyẹn wọ́n ní olórí Tèmítọ́pẹ́ dẹ̀ pẹ̀lú ẹni tí kábíyèsí sọ̀rọ̀ yìí fún wọ́n ní kábíyèsí òkè ń sọ̀rọ̀ fáwọn sí wa m àti r wọ́n ní ṣùgbọ́n wọ́n náà máa ń sọ̀rọ̀ fún olórí Tèmítọ́pẹ́ wọ́n ní ìgbà tí ọ̀rọ̀ yẹn lù síta àtìgbà yẹn ni kábíyèsí ò ti sọ̀rọ̀ fún wọn ẹ̀yìn ẹ̀yìn ọlẹ́ wọ́n ní bí Mariam ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nìyẹn pé olórí Tèmítọ́pẹ́ máa ń pretend ni pé wọn ò mọ orú èèyàn tí olórí Tèmítọ́pẹ́ jẹ́ wípé olórí Tèmítọ́pẹ́ is the worst of them all ipe olórí Tèmítọ́pẹ́ máa ń pretend pé tí àwọn bá sọ̀rọ̀ síta ó ní olórí Tèmítọ́pẹ́ ò ní sọ̀rọ̀ síta pé ẹ̀yìn ló ti máa ń sọ̀rọ̀ ipe alábòsí ni olórí Tèmítọ́pẹ́ pé kò nífẹ̀ẹ́ kan Naomi láti bí síbẹ̀ yẹn ipò kan pretend ní nǹkan tá a gbọ́ allegedly ni o ẹ mọ̀ pé nǹkan tá a bá gbọ́ a máa wá torchlight sí i ó ní so many things ni olórí Tèmítọ́pẹ́ ti sọ fáwọn tó yẹ pé àwọn ò lè máa sọ síta wípé olórí Tèmítọ́pẹ́ ló máa ń jẹ́ káwọn ọmọ ogun nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin kábíyèsí àti Queen Naomi pé kì í ṣe nǹkan kékeré rárá wọ́n ní bí olórí Tèmítọ́pẹ́ ṣe bẹ̀rẹ̀ sí ń dá àǹtí Wahem lóhùn ni àǹtí Wahem fún un ní forty gbàs wọ́n ní kó tó tún sọ míì ó tún ti gbàs wọ́n ní ẹ̀ẹ̀mejì e ni àǹtí wahem ló fún olórí Tèmítọ́pẹ́ ní ìfọ̀tí wọ́n ní bọ́ ṣe bẹ̀rẹ̀ sí í jà nìyẹn wọ́n ní security guard òun ló gbọ́ ariwo wọn tó lọ sọ̀rọ̀ yìí fún kábíyèsí wọ́n ní ìgbà tí kábíyèsí pè wọ́n òun ni àǹtí wáyé ń bẹ̀rẹ̀ sí sọ gbogbo ọ̀rọ̀ fún kábíyèsí pé olórí Tèmítọ́pẹ́ máa ń pretend ìpalábòsí ni olórí Tèmítọ́pẹ́ wọ́n ní ó dẹ̀ ti wà ní ojúṣe àwọn olórí pé wọ́n gbọ́dọ̀ jà wọ́n gbọ́dọ̀ fọwọ́ kan ara wọn nínú palace wípé wọ́n ti kọjá báńdìrì wọn. ẹ̀yin èèyàn lé wọn ní bí àǹtí wa m bó ṣe tú gbogbo àṣírí olórí Tèmítọ́pẹ́ nìyẹn wípé ó máa ń pretend ní ìpojú ayé ló ń ṣe sí kábíyèsí àti Queen Naomi ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn ta ni ká mú wá fún yín ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú wa o ọlọ́run á dẹ̀ bá kábíyèsí yanjú o gbogbo ọ̀rọ̀ àwọn olórí yìí bóyá tí wọ́n bá move lọ sí ilé tí kábíyèsí rà fún wọn bóyá kábíyèsí á nísinmi ẹ jọ̀ọ́ ẹ̀yin aráalé ẹ má gbàgbé kẹ́ fún fídíò wa ní thumbs up o bí a ṣe ń sọ fún yín advertisement wa weekend ló máa máa wá bẹ́ẹ̀ náà dẹ̀ ni àwọn politics gist wa weekend la máa máa mú wá ṣùgbọ́n celebrity gist àti royal gist a máa máa mú wá ní monday to friday ọlọ́run á ràn gbogbo etí tó ń gbọ́ mi lọ́wọ́ òun mo dúpẹ́ ní ọwọ́ yín wípé ẹ fi mí sílẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe ten like ten share gbogbo àwọn gist wa yìí bẹ̀ ṣe ń gbádùn ẹ̀ ọlọ́run á dùn yín nínú ọlọ́run á gbọ́wọ́ yín sókè ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ subscribe o so a bá ti post any gist máa rí thank you so much god bless you have a wonderful week.